gbogbo àgbáyé ni ìròyìn náà ìṣẹ̀lẹ̀ náà mì tìtì kódà táwọn èèyàn sì ń sọ̀rọ̀ ní orí ẹ̀ tí wọ́n ń gbà bí ẹni gbàgbọ́ tí báwọn kan ṣe ń bú bọ́ ọkùnrin pásítọ̀ náà ìlànà kan bú àwọn ọmọ àjọ yìí pé àwọn gan ló gọ̀ tí wọ́n fi ẹ̀mí ara wọn wéwu ọkùnrin pásítọ̀ kan tó gbajúmọ̀ ní ìlú omi Malindi lórílẹ̀‐èdè Kenya èèyàn pásítọ̀ Paul Mackenzie ni là ń sọ nípa ẹ̀ o pẹ̀lú bí ọlọ́kùnrin náà ṣe sọ fún àwọn ọmọ ìjọ ẹ̀ pé kí wọ́n fi ebi para wọn ká má ṣe jẹ nǹkan kan kí ebi pa wọn gidigidi nítorí pé Jésù Kristi olùgbàlà ó sọ fún òun pé bí wọ́n bá fẹ́ fi ojú kan òun lójúkojú wọ́n fẹ́ rí òun níwájú wọn ní gbangba báyìí kí wọ́n fi ebi panú gidigidi tó èyí sì wá máa yọjú sí wọn. Yorùbá tó tọ́ gbọ́ pé ṣọ́ọ̀ṣì pásítọ̀ Paul Mackenzie tó wà nílùú Malindi lórílẹ̀‐èdè Kenya ìyẹn church Good News International Church ó gbajúmọ̀ púpọ̀ ní ìlú Malindi tí wọ́n sì ní ọ̀pọ̀ màjọ ló ń lọ sí church Pastor Paul Mackenzie yìí láìpẹ́ yìí ni wọ́n ní Pastor Paul Mackenzie kéde pé Jésù gbọ́ àwọn sọ̀rọ̀ pẹ́nikẹ́ni tó bá fẹ́ fojú kan òun tó fẹ́ mọ bóun ṣe rí níṣẹ́ ni kí wọ́n fi ibi paná kán má ṣe jẹ ohunkóhun tí òun yóò sì yọ sí wọn wọn yóò rí òun ní ojúkojú báyìí èyí ni wọn ló jẹ́ kí ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ pastor Paul Mackenzie wọ́n sọra wọn sínú àwẹ̀ tí wọ́n sì fi ìlú pamọ́ tí wọ́n kò jẹun ní ìrètí pé Jésù yóò yọ sí wọn gẹ́gẹ́ bí pastor Paul tó ṣe kéde ṣùgbọ́n o níṣẹ́ lọ̀rọ̀ yìí máa yíwọ̀ tó jẹ́ pé àwọn ọmọ ìjọ pásítọ̀ Paul Mackenzie wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kú nígbà tí ebi sọwọ́ òdì sí wọn lára a gbọ́ pé kò dín ní ọmọ ìjọ ogójì tó kù lásìkò tí wọ́n fi ebi paná tí wọ́n ń tẹ̀lé àṣẹ pásítọ̀ Paul Mackenzie yìí tọrọ fi di wàhálà kódà ilé ìgbókùsí ìyẹn mọ́ṣúárì tó wà nílùú Malindi ní orílẹ̀-èdè Kenya a gbọ́ pé kò gba àwọ̀ àwọn òkú mọ́ nígbà tí wọ́n ń ru àwọn òkú àwọn ọmọ ìjọba sọ pọ̀ gbàkẹ́ǹdé ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí báwọn kan ṣe ń sọ pé ó yẹ káwọn ọlọ́pàá gbé pásítọ̀ Paul Mackenzie ní nítorí tó fẹ̀mí àwọn ẹ̀rẹ́ ṣòfò ni làwọn kan sọ pé ọkùnrin náà kò ní ẹ̀bí rárá nítorí wípé àwọn ọmọ ìjọ tí wọ́n tẹ̀lé àṣẹ tí wọ́n fẹ̀mí ara wọn wíwu àwọn ló gọ̀ ní báwo ni àwọn ẹnìkan yóò ṣe máa sọ fún yàn pé ó tún lè Jésù yóò fi ibi panú kò ní jẹun títí tí ebi náà tó fi ń pa wọ́n kú wọ́n ní ṣèbí nígbà tí ebi ń pa wọ́n kú tó di pé ẹ̀mí ti fẹ́ bọ́ lára wọn ó yẹ kọ́pọ̀ lọ́wọ́ ti sọjí pé ìran ni pásítọ̀ wọn ń pa tó sì yẹ kí wọ́n ti wá nǹkan jẹ ṣùgbọ́n wọ́n ní àgọ́ wọn èmi ṣekú pa wọ́n nítorí pé gbọ́tẹ̀lé pásítọ̀ tí pásítọ̀ sì fi ran wọn lọ ọ̀run alákìjì pẹ̀lú ìran òde àti àṣẹ òde tó pa fún un.